هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. rabbil alamin. وصلى الله وسلم وبارك على رسوله المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وذرياته وأزواجه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn apẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba Allah. alhamdulilayi. ọba tí ó tún ṣe wa pàdé lónìí. kọ̀dí mo ní àfihàn máa lárúkọ tó mú bó dáadáa. Ọba tó jẹ́ sí wípé òun ni ọba tí ó jẹ́ sí pé òun ló dá ayé àtọ̀run. Qadimun akhigun máa lahu qaddumu bìtàdá. Òun fún ara rẹ̀ náà lọba tó pilẹ̀ ayé àti gbogbo tí bẹ nínú ayé. Qadimun akhigun máa lahu qaddumu Ọmọ bìtàdá. Tẹ́bá ń gbọ́ tí wọ́n bá ròyìn àwọn kan fún wọn ti wọ ayé rí pápàdé ọ̀bí àwọn dárúkan ànábí ọlọ́run ànábí wa adam ànábí wa musa lẹ́hùkán tó mú bí dada ànábí wa nuhu ànábí wa ibrahim lẹ́hùkán tó mú bí dada ànábí wa ayif aléhìmùsọ́lá Gbogbo àtà kàálẹ̀ ìpátá látòkè délé àtàwọn ẹbí wọn, ọlọ́run lọba tó dá wọn. Àdímùn àfihàn máa láwọ́ pàtó mú bọ̀dàdá. Ìgbàgbọ́ wa rèé nínú ìsìlámù táà gbọ́dọ̀ má gbà bẹ́ẹ̀. Àdímùn ìgbàgbọ́ tọ́lọ̀ ń fẹ́ kí gbogbo ẹ̀dẹ́ yẹn láyé gbàgbọ́ náà rẹ̀ ọba tó ti pẹ́ tí ò ní pìlẹ̀ òun ọba tó dá gbogbo wa bákan a máa rán wa létí pé ta bá ń sọ gbólóhùn ti pẹ́ gan kò ní pìlẹ̀ ọlọ́run ọba ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n náà mú ń ta ha oríṣiríṣi ìtàn páwọn kan ti wáyé rí sí wọ́n àwọn náà ṣe àmọ̀ pé ń tà ń pè láyé àtàwátà ń bẹ́nu rẹ̀ òun tọ́lọ̀ ń dá ní gbogbo alápapọ̀ ọba tó wá wá dá gbogbo nǹkan náà o náà lọ́lọ́run. Ọ̀gọ́lẹ́ kí ọ̀nà kan bí lẹ́lẹ́ kí ó lè ọba òwúrọ̀sọ ìṣídà. Káyé tí ọlọ́run ọba dẹ̀ káyé tó máa jáyé lọ́lọ́run ti jẹ́ ọlọ́run ọba rẹ̀. Ọ̀gọ́lẹ́ kan bí lẹ́lẹ́ kí ó lè ọba òwúrọ̀sọ ìṣídà. Mo dúpẹ́ tẹni tọ́lọ́run tètè ṣàánú mi tí mo dá ọlọ́run ọba mọ̀. Mo bẹ́yìn náà dúpẹ́ fọ́lọ́run tẹ́ náà tètè a kí a kú oríire tí mo kí ẹ̀yin èèyàn mi náà tẹ́yìn náà máa tún gbọ́ wa ṣùgbọ́n tí ẹ̀pẹ̀yìn ò tí ì Islam mo kí ẹ̀yin náà pẹ̀ kú oríire pẹ̀ tí ẹ̀ ń gbọ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ yìí kọ́lọ̀ kó má ṣe ní àgbọ̀dálù kọ́lọ̀ kó olókùn fa oríire fún yín láyé nílẹ̀ sáré àtẹ̀lẹ́rì kìí àmọ́ yín wọ́n ṣe Islam rẹ̀ wọ̀yá mi ẹ jẹ́ tó tẹ̀síwájú lónìí lẹ́yìn tá a dúpẹ́ fọlọ́hún lẹ́yìn tá a tọrọ àlékún ọlá rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wa sallam àǹdẹ̀ ọlọ́run kó bá yọ́nú sí àwọn sàhábà àlékún yọ́nú rẹ̀ kó bá ṣe ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní tí ó fi máa padà jẹ́ pé aṣoríire tayé tọ̀run. omi ayọ̀ ẹ̀tì yìí. ìdí abára rẹ lẹ́kọ̀ọ́ rí lánàá. alẹ́ ìlú wa náà. à ń ṣàlàyé pé ọlọ́run ọba lọ́lọ́run. Àwọn ń sọ àwọn tọ́lọ́wọ̀ ọba dáta fi ń mọ̀ kó lọ́lọ́wọ́. A ń ṣàlàyé pé ìdámù ọlọ́run náà lè ṣe rẹ̀ lórí ilẹ̀ ayé. Àwọn ń sọ gbogbo tọ́lọ̀ sọ kalẹ̀ fún ara rẹ̀ nínú àrùkù o. Ẹyẹ tó wà ní seven láyà mẹ́tàdínlógójì. Àyà mẹ́tàdínlógójì. Wọ́n ní ní àyà tì í. Ọlọ́run bá ní nínú àwọn àmì wọn ọlọ́run. Àlẹ́ ìlú wa náà ààbò. Wọ́n náà ní òru àtọ̀sán. Wọ́n ṣàmùsùn wà lọ́kọ́mọ́. Àti òru àtòṣùpá. Láàjẹ́ jòdú lè ṣàmùsùn wà lọ́kọ́mọ́. Ọlọ́run ni ẹ má forí balẹ̀ fún òru má forí balẹ̀ fún ṣùpá o. Wọ́n ṣàmùsùn lè láàjẹ́ lẹ́bí ìkọlọ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ pé láàrín àṣàrà ẹkùn wa pé atòrun àtòṣù báyìí àwọn ànọ́tì ọlọ́run tí wọ́n ti lọ ìwọ́ bá aláyé ni ọlọ́run ti dáhùn àtòṣùpá kó tó dá àwa ènìyàn ọlọ́run ti dáhùn àtòṣùpá kó tó dá àwọn àlìjọ̀nú bọ́ ṣe wá ní kìíní tí wọ́n wá tóbi tó tí wọ́n jẹ́ nǹkan bàbàrà òru àtọ̀sán tí wọ́n ṣe tóbi tó gbogbo nǹkan ńláńláńláńlá tọ́lọ́run bá dá yìí sọ́mà àtilẹ̀ bó ṣe tóbi tó Allahapa àwọn ibùdó ńláńlá bí wọ́n ti tóbi tó ọlọ́wọ́n ní gbogbo wọn lápapọ̀ la tasjudu li shamsi. La tasjudu li shamsi wala lil qamari. Ọba tó dá wọn nǹkan wọ̀nyí ń pè ní àti ń La tasjudu li shamsi wala lil qamari. Ọlọ́ ní àwọn tó tóbi tó káàyà lórí ilé ayé títí ẹ̀ ń ṣe òrùn títún ṣe òjòpá ẹ má sì wọ́n. Ẹ má sàwọn nǹkan yẹn o, àwọn tó wà tí ò ò lọ á ń bèlè ẹ̀dẹ́ èèyàn tó ti wáyé tí ò sí má á ń bèlè ń táwa náà fojú ara wa rí mi tí ò tó òrùn tí ò tó ṣùpá nìyàn máa máa wá sìn ọlá ni a máa sìn wọn. Wàbílíláyé Tàlọ́lọ́ àwọn ẹni ká sìn, èwo ẹni ká ṣe. Jídò nílẹ̀ ilẹ̀ bí ìkọlẹ̀kọ̀gún. Ọlọ́run ẹni ká máa ṣe jọ́sìn, ká máa forí wá kanlẹ̀, oríkèrí kẹra ká máa fi ṣe jọ́sìn fún Ọlọ́run. Alẹ́ bí ìkọlẹ̀kọ̀gún. Ọba tó dá gbogbo nǹkan wọ̀nyí, ìyẹn ni pátíkẹ̀ẹ̀sì tá à ń ṣe nínú Islam. Ọlọ́run tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ló bá sọ pé o fẹ́ ṣèjọ́sìn òun. Ọ̀nà tí wàá gbà fi ṣe là ń ṣàlàyé ló fà á tó fi jẹ́ pé à ń fi àwọn ọmọ ya mùsùlùmí lọ́kànbalẹ̀ pé ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ àbùṣírù ẹ máa dunnú ẹ kú ayọ̀ ẹ kú dùnnú ojú rẹ̀ gangan gan là ń tẹ̀ ẹ́ sí ibi tọ́lọ̀ wọn bá rán wa pé ká fi sí là ń fi sí eléyẹn ń fi wá lọ́kànbalẹ̀ yìí pé èrè ń bẹ fẹ́ni tó bá ṣe ń tọ́lọ̀ wọn bá ní kó ṣe bákan náà ìlérí ìyá ńlá ń bẹ fẹ́ni tí ò bá ṣe ń tọ́lọ̀ wọn bá ní kó ṣe eléyìí jẹ́ àwọn ẹ̀rí ìtàfihàn wa nínú àlùkò àdùn islam dẹ̀rẹ̀ nínú àwọn tí islam tó fi yàtọ̀ tó fi unique tó ní tó oríṣiríṣi àwọn nǹkan lọ́lọ́run kó sínú ẹ̀sìn yìí fún àwọn mùsùlùmí tí ẹ pé tí wọ́n bá jókòó mi tó wà tó bá ronú sí inú tiẹ̀ náà dẹ̀ máa dájú pé alhamdulillah that I'm a muslim tí wọ́n náà bá jókòó mi tí wọ́n wà ìwọ́n náà dẹ̀ máa ronú sí pé ah òótọ́ ni kíní òótọ́ ni tí wọ́n ń sọ ìdẹmọkọ́ tó ti ẹ̀ ṣe tẹ́mi kò sí ẹ̀ máa ṣe gan-an wàá dàárò lẹ́mìí ara rẹ̀ pé ah islam ọ̀nà ni lápẹẹrẹ jákàn máa fún wa díẹ̀ díẹ̀ ká fi káàdì rẹ̀ lónìí ká tún lè bọ́ sínú ìpele tuntun míì náà ní ọ̀la inṣàlá ẹwọ́n bí sàmù ṣe dùn tó yìí bó bá ṣe mọ ọlọ́run lọ́kàn tá à ń júwe rẹ̀ pé kan ṣoṣo ni a dẹ̀ ń fi ń rinlẹ̀ bọ́lọ́run ló dá gbogbo nǹkan pátá à ń fi ń rinlẹ̀ bẹ́ẹ̀ alóhùn làwa wá ń jọ́sìn fún ọba sẹ́nìkan ò rí ọba tó wà lókè sámà keje lọ́hùn ọba tá à lè júwe báwo ló ṣe rí aṣáà nígbà gbòǹbẹ̀ a dẹ̀ ilé tó dá káàkiri ayé látara ìmì àtẹ̀yìn náà mọ́ agbóhójẹ́ lọ kéyà kan lóun jẹ́ nǹkan kan tó bá kan ń dára láyé. wọ́n ní àǹfọ̀sìnkún àfàlà lára èmi àti pàtẹ lẹ́mìí lára wọ́n fi ọ̀fúnsí kọ́. Alé títà fi ń gbọ́ràn táàdì mọ́ tó ń já ká gbọ́ràn nínú ojú. Wọ́n fi ọ̀fúnsí kọ́. Alójú ta fi ń rìnà àmọ́ tó ń já máa rìnà nínú ojú. Wọ́n fi ọ̀fúnsí kọ́. Ẹlẹ̀mí náà láti ẹlẹ̀ kò gbọ́ kò rí. Wọ́n fi ọ̀fúnsí kọ́. Wọ́n ṣe tẹ́ẹ̀sì fẹ́ lómi títí títí kò dọ̀rọ̀ ọmọ bí wọ́n báwo ni a ti mú eléyìí ó ti dá lójú nínú Islam Islam ni ẹ̀sìn tá a ti ń púfù fún gbogbo ara ayé wípé ọba tá ń sìn ń bẹ̀ ló dá gbogbo nǹkan láyé àti ń tẹ́lẹ̀ omi bá tó ń sìn lẹ́yìn ọlọ́run ọlọ́run ló dá ìyẹn àkọ́kọ́ ó dúró digbí ó dẹ̀ fi rinlẹ̀ fún wa pé òun ò bímọ ẹnìkan bí òun òun lẹ́bí wọn lára òun kì í ṣọba tẹ́nì pápá ẹnìkan ká òun ṣọba títẹ̀ náà rẹ̀ máa ń tán Allahu akbar kabira bákan náà ẹjẹ́ wo bá a ṣe ń kírun nínú Islam gbogbo ṣe bí gbogbo ẹ̀ ṣe dọ́gba ó dọ́gba pẹ̀lú orí gbogbo rẹ̀ ṣe ara wọn irun táǹkì gbogbo ṣe ó ráyìn à ń pèrò bá ṣe ń pèrò bí náà ń pèrò káàkiri ayé à ń ọmọ bẹ́ẹ̀ náà ní káàkiri ayé a ṣe ń tó sọ́fú ẹ̀rì à ń kírun láwọn àsìkò lẹ́ẹ̀márùn lójúmọ́ adẹ̀ ń fojú ọjọ́ kí pẹ̀lú aago mọ́nítọ̀ ẹwọ ojú tọ́lọ̀ ti fi àsìkò tá máa kí sọ̀rọ̀ tó sí tàǹkì láàárọ̀ ìtàǹkì ní ọ̀sán ìtàǹkì ní alẹ́ ẹwọ bó ṣe fi gbogbo ó pèsè sáàyè kankan. wà ilẹ̀ náà lákàbí ọ̀tún ilẹ̀ alẹ́lẹ́kọ̀ ìṣìyàn. ẹwọ Bákan náà tàbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pọ̀ náà Al-Kùránì ọ̀ tàbá ní kábẹ̀rẹ̀ sí ká ilẹ̀ aṣù ilẹ̀ máa báwọn àgbàlagbà ṣe máa ń sọ. Wà àfihì mú sọ̀lá ní dòlóògì ṣàmùsì. إلى غسق الليل إلى غسق الليل وقرآن الفجر وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا Wọ́n rántí tó àwọn ọ̀run tá ń kí lójúmọ́, ah, ká máa sọ àwọn bá ìgbàbá ń kà fáwọn èèyàn wà ẹlòmíì náà kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n bá ṣe ń ka wọn kan yìí ó ń jọ sí ẹ̀ka lọ́lọ́rọ̀ ìsirẹ́lì sọ́ọ̀tì ìsirẹ́lì ní saka yìí àyà 78 wọ́n máa wípé wọ́n ó ká àwọn ọ̀run tá à ń kí. lídùúlù kì í ṣàmùsì. ọlọ́run fi gbogbo àkókò táwọn ọ̀run yẹn. ìlà àkọsẹ̀ kì í lẹ́yìn. àtìgbà àfẹ̀mọ́júmọ́ ìta máa ìtàmàkí nígbà tó òun bá lọ àti tàmàkí látùbà nígbà tó bá ti kírun lọ́lọ́wọ́ bá ti kìí láyà yìí. ṣe mọ́ títà lùkùránì ti sọ kalẹ̀ ó ti lé ní 1444 years báyìí torí tí wọ́n fi ń ka ìjírí kàlẹ́ndà táwa mùsùlùmí ń lò táà fi ń ṣoṣù rọmọdọ́nù táwa nínú oṣù ìkẹsàn-án ọdún wa yìí pé àti ìgbà táwọn wà Madina sọlọsọlọ ni wọ́n ti bẹ̀rẹ̀ ti lò ó alayhi wa sallam ẹ wo one thousand four hundred and forty four years òun n tàǹkà lọ́wọ́ nínú rẹ̀ yìí ẹ wá wá àtìgbà náà kó tó tó gbà yẹn o torí pé irun kíkí tàǹsọ àwọn anábì ọlọ́run tó kù náà kí o gbogbo anábì ọlọ́run tí wá sáyé ni wọ́n kírun o ẹ̀rí o o èyí tó sì lọ́wọ́ àwọn èèyàn míì náà lé ní irun kíkí ń bẹ́nu rẹ̀ torí pé kò sákòókò fún wa láti yà káàkiri èyí tó wà lọ́wọ́ yìí náà tó jẹ àlèjẹ́ tán ẹ máa gbọ́ ilé nìkan máa fọkàn bá lọ tí wọ́n náà ń sọ yìí bákan náà tá a bá tún bọ́ sínú ti zaka tí wọ́n ní tàṣí ń sọ lọ́wọ́ yìí tá a bá bọ́ sínú ti zaka ẹ̀rí bá a ṣe tẹnu bọ́ lánàá ẹ̀rú bí Islam ṣe dùn tó ó ní àgbà lọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́ ni tí ò ní kọ́lọ́rọ̀ mọ̀ pé òun kọ́ lóun dání tó wà lọ́wọ́ òun tẹlómi wà nù rẹ̀ ẹwà Islam líle yẹn bákan náà bá ṣe sọ̀rọ̀ zakáyẹ náà ìsìláàmù tún bẹ náà tẹ́lú kíyàn lọ kó lọ́nà haram Allahu akbar kó wá ní tó bá ti yọ zaká owó ti mọ́ míyàn bá lọ pààyàn tó ṣẹ́ṣó tó jalè tó ní jìbìtì tó gba owó ọtí tó wá ìpẹ̀rọ owó bẹ̀rún fẹ́ máa yọ zaká nínú rẹ̀ ọlọ́run nù tó fẹ́ la yakbalu Allahu illa tayyiba kò ní gbà nǹkan àfi tó bá mọ́ ẹ̀sìn mú bọ́lọ́ bákan náà já bọ́ sínú ọ̀rọ̀ sí ààrẹ ẹwọ́ sí tán gbá rẹ̀ ẹwọ́ bó ṣe ń yípo lọ́dọọdún ẹwọ́ ṣe ń yípo lọ́dọọdún ọlọ́run tó wá jẹ́ àmọ̀ nínú ìsìlámù yìí pé kàmọ́ kù sí wọ́n á tẹ̀ ẹ̀yẹ́ dẹ̀kún mọ́. àti pé ààrẹ tá àwọn ànábì ọlọ́run tó ti rí kọjá lọ́nà ọ̀pọ̀lọpọ̀. kàmọ́ kù sí wa alàlẹ́bí náà nínú ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bọ̀ ṣe sílẹ̀ ọ̀rọ̀ yàn fáwọn tó ṣíwájú náà rí kí n ṣe orí tiwa nìkan Allahu akbar kí ló tún dúó ṣe rẹ̀ kí ló tún wò kó tún dúó dé kídẹ̀ díẹ̀ lọ́wọ́ ìwé ìṣe ìsìlámù rẹ̀ ọ̀rẹ́ mi rẹ̀ bí mi rẹ̀ ojúlùmọ̀ tí wọ́n náà ń gbọ́ mi lónìí gbọ́bí ìsìlámù ṣe dùn tó tó kún kẹ́kẹ́ sí gbogbo ń tà aláwọ̀ bá jẹ́ àmọ̀ pé ààrẹ tá ń gbà yìí inú oṣù kẹsàn-án oṣù ojú ọ̀run ni oṣù yẹn bẹ̀rẹ̀ ẹ̀rí pé tí ló ń yípo kò ní dúró kó wájọ́ pé ìrọ̀ ọdún yìí nìsín oṣù kele gègéré àlà ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí a wà nínú march táwọnú april Allahu Akbar a wà nínú march àgbàwọnú april tó bá dọdún tó ń bọ̀ ó lè tún sẹ́yìn kò ń bára wọn dọ́gba torí pé signature ń lágbàǹgbà látọ̀dọ̀ ọba adẹ́dàá èyí tọ́lọ́run máa pàṣẹ rẹ̀ pé kó hàn sójú sánmọ̀ pé oṣù míì ti lé o oṣù míì ti lé o ìyẹn làwa ń fọ́lù tá a fi ń ka táyé òdẹ̀ fi ní jẹ́ ayé mọ́ ilẹ̀ sánmà àti ilẹ̀ bó ẹ̀pá àti màmá rí náà rí táwọn èèyàn bá ṣe iṣẹ́ mi lórí ilẹ̀ àwọn oòrùn ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ òun náà ní tọ́lọ́run fi ń darí ayé inú ẹ̀ náà là ń gbó sí inú ẹ̀ náà là tún bí wọn sí inú ẹ̀ náà là ń ṣẹ̀yìn sí inú ẹ̀ náà là ń kú sí Allahu Akbar òun ọlọ́run dẹ̀jẹ́ ká mọ̀ pé n tó tébùrè fún wa tóun fi ṣètò ayé fún wa kò dìgbà káwọn kan jókòó kan máa ẹ̀ṣẹ̀ wọn máa ronú dára wọn láàmú máa mú déètì kan kalẹ̀ ìyẹn ni wọ́n lè ta sọ ń bẹ̀rẹ̀ àwẹ̀ fáwọn tí wọ́n mójú kalẹ̀ di àwẹ̀ ẹyẹ dára ní làmú mọ́ ẹgbà fọlọ́run ìsìláàmù dùn kan ó dẹ̀ rẹwà òun dẹ̀ lẹ̀sìn ọlọ́run tó fi kalẹ̀ fáwọn ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé àwa ń sọ àdẹ́ńpùfù rẹ̀ báyìí wọn náà gbọ́ kó gbà tẹ̀lé ni o kò síjà ń bẹ̀ o àlàyé ọ̀rọ̀ ni bákanáà tàbá ní ká bọ́ sínú agbó hajj ṣiṣẹ́ táwa mùsùlùmí ṣe bọ́lá ń ṣe náà ní gbogbo wa ká mọ́ ṣe hajj káàkiri ayé ewu àti Ibrahim ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hajj tó ti Kaaba ní kíkọ́ àtọmọ Ismail wa sọ kalẹ̀ fún pé بالناس بالحج يأتوك رجالا يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق على kéde fáwọn èèyàn pípọ́ wá ṣe hajj láyé. ẹ wá wo bí ayé ṣe jìnà síra wọn tó ọlọ́run bá wá wo gbogbo èèyàn. kírí àjò tó rọrùn báyìí ẹ wò bàtà bàbá wa kan sí lọ sí hajj wọ́n ní wọ́n fẹsẹ̀ rìn lọ. wọ́n á dín. ó tún máa wọ́n wọ mọ́tò díẹ̀ wọ́n wọ ojú omi díẹ̀ pẹ̀lú ẹ̀ náà wọ́n dẹ̀ dánwò yẹn ẹ wo ẹ wo distance ẹ wo distance yẹn ẹ wo distance yẹn títọ́ ẹ wá wò lú mi lágbàáyé àwa kọ́ la tún jìnnà síbẹ̀ jù ẹ wá wo gbogbo ayé káàkiri wọn wá wárí jọ ọlọ́run bó ṣẹlẹ̀ òkè mi táwọn èèyàn ń gbé ibi tí wọ́n wà kó jìnà tó wọ́n á dé ibẹ̀ yẹn náà ní sápẹ́lá àánú ọlọ́run èèyàn mélòó ló wá lówó àti lọ ẹlòmíì wọn rán ọlọ́ ní pẹ̀lú rẹ̀ á ẹni tí òrukàn rẹ̀ rí á débẹ̀ tó ń bọ̀ iná ẹlòmíì ò mọ̀ kó ń ṣe máa lọ ó dẹ̀ ṣe ń lọ Allahu Akbar Islam nìyẹn ètò ọlọ́run ọba ni ah mi mọ tó ń gbójú wo náà báyìí nínú àwọn èsì tó wà nínú Islam òun náà ni àwọn alhudud ìfáfọ́sí alhadi ṣẹ̀dá Islam tún mójútó kò fẹ́ kí bàjẹ́ ṣẹlẹ̀ ló fi gbé àwọn tẹ́nìkan bá fún wà báyìí ẹjẹ́ níyà báyìí ẹṣẹ̀ bá bí báyìí fún ẹwọ̀ Islam wẹ̀sìn ọlọ́run torí ẹ̀ tó bá ríyàn kan tó bá ṣe pálapàla pọ́ṣọpọ̀ṣọ ọ̀rọ̀ dáadáa. ìlànà jẹ́sẹ́ wùlẹ̀ bí ilẹ̀ yìí hàrí bú náà wọ̀nyà wàrà súlẹ̀ oòrùn ẹ̀sìn àrùn ẹ̀sìn àrùbí ìfàsáadá. ó ní òun ó ní kí ni solution sí problem tí orílẹ̀-èdè ní. ọ̀rẹ́ ọ̀ ọ́ ní solution sí problem tí orílẹ̀-èdè ní. wàláì wà ní Islam. Ọkọ̀kọ̀ ti adopting tó wà nínú Al-Quran, ní solution bá jí. Ó ní kí ni solution sí ọ̀rọ̀ wa ní state wa? Ẹ̀sàrún ẹ̀fílẹ̀ rúbí ìfàzádá. Ẹnìkan ló ń béèrè sí ti state wa ń bí. Àwọn mìíràn ń béèrè ní ti state wọn lọ́dọ̀ tí wọn náà lọ́hùn. Ó ń béèrè ní state wọn náà lọ́hùn. A ní solution sí gbogbo. Ìgbọ̀n ó ní ah, pọ́lẹ̀mù sí kí ni solution sí pọ́lẹ̀mù tí wọ́n ní ní náàtì lọ́hùn lọ́hùn àwọn tí wọ́n ń pẹ̀kọ́ ara kankan solution wà náà Al-Qur'an ní já pẹ̀lú solution kan kó kọ́kọ́ gba ilé ẹ̀nà kó tọ́jú ẹ̀ torí ẹ̀ gbogbo wọn tí wọ́n wà nípò ìjọba the best advice tẹ ní bùkátà sí náà àwọn àfáàtọ́ bá gbẹ́sìn yìí tí wọ́n ní mẹ́sìn ẹjẹ́ á máa ṣe wá àti ká máa advice yín ẹ̀ nígbà yẹn tọ́ báyẹn rí pípẹ́ láàánú Ọlọ́run ẹ̀rípa fún iná mọ̀ràn kan jò ní anáwọn tí wọ́n ń dàlúrú àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe pọ́nṣọpọ̀ṣọ oríṣi káàkiri tẹ́ bá fẹ́ stọ́ọ̀pù oríṣiríṣi tí wọ́n ń dán lára wò tẹ́ ẹ̀ fẹ́ kí wọ́n máa ṣe jàgídíjàgan ẹ̀ ń páwà wọn ẹ̀yin lọ ẹ̀ ń páwà wọn ná ẹ wáṣẹ́ fún wọn ẹjọ́ máa ríṣẹ́ gidi ṣe àwọn tó wà nínú ìtìmọ́lé náà ẹjọ́ máa ẹ kíkùn wọn bí sí ń bẹ̀ ẹ kí wọ́n kọ́ṣẹ́ ẹ kí wọ́n ní nǹkan míì tí wọ́n ń ṣe pẹ̀lú owó wa ẹ̀yẹn tí gbogbo ilé yẹn fáwọn ọ̀dọ́ Innama jaza'ul ladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada. ẹ̀kọ́ pọ̀ ní ìsìlámù gan-an. yas'una ní àwọn tí àwọn tí wọ́n ń ba orí ilẹ̀ jẹ́ tí wọ́n lọ ń dènà di àwọn èèyàn tí wọ́n ń pa wọ́n tí wọ́n ń dènà di àwọn èèyàn tí wọ́n kọ́ Ayúkọ̀tẹ̀lú. Ọlọ́run tẹ bá ti mú wọn. Ayúkọ̀tẹ̀lú. Àwọn tí wọ́n lọ ń pa àwọn èèyàn tí wọ́n ṣe wọ́n ṣe kúṣe. Ayúkọ̀tẹ̀lú. Ọlọ́run ẹ pa àwọn náà padà ni. Àwòyò sọ́làbù. Àbẹ́kẹ̀kẹ́ láwọn lórí ẹkàn wọn mọ́gí. Àwòtòkọ́tò àìdí ìhìmù àwùjọ lọ́gùn mìnìfìlá. Ṣọ́mọ̀ ni irú wọn. Tẹ́bá wá mú wọn náà ẹ máa kàánú wọn. À ń kàánú ọ̀daràn. Torí pé tẹ́ ẹ bá ti ẹ̀rí pàwọn tó kù àtọ́ ọmọ ọba ṣọ́ ṣùgbẹ́ kí mú ẹjì fi pamọ́ lẹ́yìn tó ti jẹ́wọ́ kò ní pẹ́ àtúnbọ́ tó wá ti wá bọ́ àtúwá burú jù gbọ́jọ́ àtẹ́lẹ̀ lọ gbogbo ohun tó ń ṣe tẹ́lẹ̀ yẹ tí ó bẹ̀ẹ̀ ṣe rí mú àtúwá bẹ̀rẹ̀ sí lọ pàfẹ́ Àrùsọ̀lẹ̀bú àtúkọ́ tó àìdí ìmú àrójúlò mọ́mìnì ìlà. Àríkẹ̀kẹ́ tí ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ nípa nípa sí ọ̀tún ẹgbẹ́ tó sì. Àwọn yóò ń fa òmìnà láàá. Àríkẹ̀ lè dànù kúrò lórí ilẹ̀ ní ẹ̀fẹ́ ìrìnṣẹ́lẹ̀. Táwọn sọ̀yọ́ sètí náà gbọ́ pọ́n ti lé lógún sètí o. Àwọn lógún sètí náà tún mọ́nítọ̀ rẹ̀. pósítà rẹ̀ ti káàkiri àwòrán rẹ̀ àwọn èèyàn ti dámọ̀ àwọn ti Kwara State náà Ondo State ah gbogbo wọn àwọn ìlàjà fún omi náà أو ينفع من الأرض الله فلهم خزي في الدنيا ọ̀rọ̀ àmà jẹ́ tìjú fúrú èèyàn bẹ́ẹ̀ láyé ولهم في الآخرة عذاب عظيم ẹ̀sí táyé àtìjú táyé ìdẹ̀rí kò tún díwọ̀ ìyàtọ̀ ولهم في الآخرة عذاب عظيم àbí tó bá tó bá tó bá jáwọ́ tó lòun ò ṣe má nínú àwọn ẹwà Islam tó rẹ̀ bí yàn bá ṣe ṣìnà ṣẹ̀rẹ́ Islam ní ká tó bá jẹ́ àgbàlagbà bá lè lé ni kọ́nà kí wọ́n tó bá jẹ́ báyìí tó jẹ́ àgbàlagbà ṣẹ̀rẹ́ àfẹ́hàmù ó ti jẹ̀bi ikú o àbẹ́yàwó ilé tó lọ ṣe ṣìná ó ti jẹ̀bi ikú nínú òfin ẹ̀sìn ọlọ́run láyé sílò dámìmìrì in ṣẹ̀rẹ́ àfẹ́hàmù là ń gbọ́ yìí o ilẹ̀ ọ̀lẹ́ parẹ́ èèyàn bẹ́ẹ̀ ọ̀lẹ́ jẹ́ tó burú jẹ́ ọ̀gbẹ́nì kan jẹ́ ẹni tó kíná wọlé torí kan bá nítorí ọ̀rọ̀ kéèsì ṣìnábà ló bì ṣé wọ́n náà rántí àní tẹ́ni náà ṣe dà ṣùgbọ́n nínú òfin ẹ̀sìn ọlọ́run fẹ́nìkan bá ṣe ṣìná nínú ìlú kan ẹnìkan nínú ìlú kan bá nàbíyàwó lé wọ́n ara wọn balẹ̀ ara wọn ò kán tẹ́ni ẹlẹ́ni. Àzániyàtù wà záni. Tó bá tó wáyé pé ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ni ọmọ skul. Àzániyàtù wà záni. Ọ̀pọ̀lọpọ̀ sídẹ̀ntì ní ìsìn yẹn ń fi ìṣìná panu ni. Àzániyàtù wà záni. Ṣé ìgbà tí yẹn ń lá síìtì ní lọ́dọ̀ wọn? Àzániyàtù wà záni. Yàrá ìsìláàmù dẹ̀ fẹ́ ká kọ̀ǹdẹ́mù rú nǹkan bẹ́ẹ̀, ó fẹ́ ká eradicate ẹ̀ pátápátá. Ó ti sábà ti múrú wọn láwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin. Ìbàjẹ́ nìdú kúlà wáhídì mi ní òun máa mi àtàjà ìdáná. Hmm. ọlọ́wọ́ bá ní kankan wọn tẹ́ bá ti yí wọn wọn ní ẹgbà 100 ní àjẹjẹ́ lídà ẹgbà 100 wọ́lá tẹ́kùnlùkún bí i mẹ́rọ fẹ̀tún fídí wọ́n lọ́wọ́ ni ẹ máa fọwọ́ àánú mú ẹ máa kanú ẹ máa fi ti wọn tó ń tó mi nù nà láyé wọ́n ní yà ó mi tó bá pẹ́ náà tẹ fẹ́ ṣẹ̀yà fáwọn oníṣìná bá gbọ́lọ́ ń gbà àtẹ́jọ́ kẹyìn wọ́n lé Mm. ọlọ́run ẹ̀dẹ̀ ẹ káwọn èèyàn bísínẹ́sì ìyá wọn pé brọ̀dá lágbájá ó ṣe ṣìnà pẹ̀lú sísá làkàṣègbè a fẹ́ ṣèyà fún wọn ẹja pàdé ní stadium ẹja pàdé ní central mosque ẹ̀rọ ajé tọ́ba na oníṣìnà kan ní ìlà pẹ̀ẹ́rẹ́ ìsàn àlàáfíà ni láti lè fi eradicate ìwà bàjẹ́ ni kí ṣe pé ó lè òun ah, ló jẹ́ kí wà bàjẹ́ yìí pẹ́ mọ̀ pé ìlú tí ò bá ti sófin kò tẹ́sí àwọn èèyàn máa ṣe tó wù wọ́n ní ẹjọ́ bẹ́ẹ̀ nìkan wí kọ́ fẹ́ nìkan jófin ẹni pé gbogbo tó kù náà sá gbogbo nǹkan anọ́mà ẹ̀wọ̀n kọ́ na brọ́dà sísà kan tó ṣe ṣìná ẹni pé ẹ̀sùn kẹ̀ kọ́là kí ló fẹ́ bí wọ̀ kú wọ̀ torí pẹ́ni tó fẹ́ wọ́n náà rò pé ta ló fẹ́ báwọn ṣe kí ló fẹ́ dúwọ̀ kú oníkálukú agbójú ẹ̀ kúrò pé bá jẹ́ lọ wò kára mi wà lọ rí bákan o ló wá pé láwùjọ nìyẹn ó ní káàkiri tí wọ́n ń kọ̀ọ̀pín pé ẹ gbọ́dọ̀ àwọn ọkọ̀ yín lé ṣìbẹ́ náà lẹ́lẹ́ fẹ́ ṣe ìrà Islam kánípò òfin Islam bá wà ní ọkọ̀ yóò ní ṣe ṣìnà ta á ti mọ̀ kò ní ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé aṣẹ́wó ọ̀pọ̀lọpọ̀ ilé ọtí Islam tún gbẹnu àtẹ́ lọ sí mú bá tó ń ṣe fún ìlera ẹni àtàkóbá tó máa tún ṣe fáwọn èèyàn láwùjọ Islam nìyẹn mo tún gbé wá kí ló tún rò kí ló ń ṣe kí ló ń dúró wò ìràwọ̀ ayá mi mùsùlùmí kí ló dé tí wọn náà tiẹ̀ wá appreciate Islam ẹ̀ tí wọ́n á wo owó èlé káfílẹ̀ yẹn kó lẹ̀ fún tèmi ó pọ̀ o ah Islam alhamdulillah. kullu kẹsìrin fàyínà tìǹà yẹ jìbò. jẹ́rìí gbogbo nǹkan pátá ilé tó bá ti lọ́gbẹ́ lára. kullu kẹsìrin. gbogbo oke tó bá ti fọ́tẹ̀ ń wá báwọn lẹ́yìn bẹ́ẹ̀ sí. kullu kẹsìrin gbogbo ọ̀nà ilé tó bá ti bàjẹ́ tó ti ní problem ìgbéyàwó tó ti níṣòro ìkúnlẹ̀ gbogbo ọmọ tó ti dìdàkudà gbogbo mọ̀lẹ́bí tí ò sẹ́tù gbogbo community tó ti ní problem gbogbo orílẹ̀-èdè tó ti níṣòro gbogbo state tó ti ní challenges oríṣiríṣi. wà á kú tí ìnà ẹ̀jì bòrò. gbogbo olóyè tó ti fèsì oríṣiríṣi oríṣiríṣi àwọn ìpèníjà ńláńlá. Ah, gbogbo àwọn oríṣiríṣi tó jẹ́ ìṣòro ayé tiẹ̀ náà. Àwọn ọ̀bàlújẹ́ ọgbẹ́ ọkàn tiẹ̀ náà. Kúlò kẹsẹ̀ ni pé ìsáàrù tó láti kọ́pà pọ́blẹ́mù yẹn. Wà máa rè kẹsìrì ìkọ̀dá ti bí ní jù bí ọ̀rọ̀ Tó bá ti bẹ̀rẹ̀ sí ìsáàrù ní bó ṣe tó àti bó ṣe mí sọ̀síláàmù ọlọ́bẹ̀ yóò ní jálàjì. Wà máa rè kẹsìrì قنا في الدين جبران آه اسلام olóògùn o àwọn ẹni ọ̀jẹ́kẹ́ ẹmọ túnmọ̀ islam dáadáa o ààtò islam oníjàlàbí oníná kàlí o ààtò islam ẹlẹ́bù islam gangan tó rí Ìsìláàmù káwọn obìnrin wá múra dáadáa, káwọn obìnrin wá wọ jìlìbáàbù, Ìsìláàmù kan máa pa òfin ọlọ́run bá mọ́, káwọn ọkùnrin wá náà wọṣọ kó kẹ́ àpíárà ìsan mùsùlùmí rèé, ká ìdẹ̀mà gbọ́rọ̀ wọlé lẹ́nu wọn, ìṣeré lẹ́dọ̀ wọn, ìsìláàmù tíyàn bá ti ń ṣe ìsìláàmù. wà máa ní kẹ́sìrì kọ̀dẹ́ ti tí ilé jòbí ọ̀nà. ṣùgbọ́n tí ìsìláàmù bá bọ́ lọ́wọ́ èèyàn. wà máa ní kẹ́sìrì kọ̀dẹ́ ti tí ilé jòbí ọ̀nà. kò sí tíyàn lè fi rìpléṣì rẹ̀ o ìsìláàmù tó bá jábọ́ lọ́wọ́ èèyàn o àǹbẹ̀ gbogbo ẹni tí ó ti jábọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́njọba dá padà sí wọn lọ́wọ́ a ń tẹ̀síwájú mítà dé ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run tọ́pìkì tuntun ìní láti ọ̀la lọ pẹ̀lú àánú ọlọ́run سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.